الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إن ما سينا الله يعني بيعوا حكم فبكي iná làwọn òbí ọmọbìnrin òbí ọmọbìnrin tó jẹ́ pé ó pọ̀mọ́ lọ́kọ̀ kò tó ọmọ sílẹ̀ láti jẹ́ ìyàwó fún ọkọ rẹ̀ bí iná ti fi gbé e títí ara ògiri láti máa gbọ́ ní bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó láì eléyìí tó wàá mú kí òbí ọmọ pàápàá ìyá ọmọ ọmọ jàjàngìlà fọmọ ní gbogbo ọba ọmọ kọmọ ní kọkúkọ lọ́jọ́ gbogbo àwọn ọwà ilé ìtòsí kóbìnrin kan ò lè fi rílé ọkọ gbé ilé ìtì ọkọ kan tí ò lè ṣe sùúrù rẹ̀ lẹ́nìkan kan kọsẹkù lọ́dọ̀ rẹ̀ wọn wá ní yé ṣe bẹ́ẹ̀ ọmọ tí ọmọ gbọngàn ọmọ kọ ní kọkúkọ títí tọkọ náà tí ó fi sọ ikú òǹpinnu kó wọn fẹ́ máa tàtọ bá lò wọn fẹ́ mọ ṣé ìwọ ìyá túlétúlé tó ṣetán láti fi ọmọ rẹ yàwó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyá tó gbọ́n wọn yẹn irú ìgbésí ayé tí ọmọ wọn ń gbé ní ọjọ́ ọkọ irú dáadáa dáadáa ọmọ wọn ń rí nílé ọkọ àwọn òbí ìdájí rẹ̀ lọ́dọ̀ bàbá ọmọ tí wọ́n bí ọmọ yìí fún kàkàkà máa dúpẹ́ fún ọlọ ọmọ ṣàdúà pé ìjókòó pẹ̀lú akọ́bá àtúnṣe kó ṣe dáadáa ju bá ti fẹ́ lọ. ìkọ́kúkọ ni wọ́n mọ̀ kọ́ ma bí ìgbà tó ṣe pé ó ti fọkùnrin ní ìpamọ́ sí kọ̀rọ̀ ebe yọ ọ̀wọ̀ ó sì sẹ́yìn. àwọn ẹ̀yà tó ṣe pé wọn gbọ́n rárá ọ̀pọ̀lọpọ̀ ilé ọkọ ọmọ ni wọ́n ti dàrú kọ́ mọ́. àwọn tí màá dàrú wọn máa tò eléyìí ti máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ìwọ bàbá náà tó bímọ láti èsì tó pọ̀ lórí tíyàwó rẹ tó bímọ fún ọ tí bá ń ṣe lórí ìgbésí ayé ọmọ lọ́jọ́ ọkọ ó mẹ́jọ tí wọ́n fi bàjẹ́ tán ìgbà náà nìwọ tó mà òbí òsínbọ́mọ yẹn ti dáa tó ẹ wàá fi kàyà ilé ọkọ náà lọ́mọ lọ kí ni ká máa ṣàdúrà kí ni ká sì gbìyànjú láti rí i pé ẹni tó mọ lọ́tí òun lọ́rùn náà lẹ sọmọ fún ètò káyìn lẹ lọ làbẹ nìkan lọ́rùn àbí lẹ lẹ nìkan bò náà lọ́rùn lóbi àdúgbò tó máa sọ̀rọ̀ lọ́tọ́ bá sọ́bọ̀ àgbọ̀nsalẹ̀ tó mọ parí sí náà ni pé ebi bàbá mi náà ni ebi bàbá mi náà ni àbí bàbá rẹ kọ́ mi eléyìí tí yóò jẹ kí wọ́n mọ̀ sí gẹ̀gẹ̀ wọ́n mọ̀ sí sèkẹ́wọ́ wọ́n sọ dáhùn wọn ò ní mójútó nítorí kí wọ́n mójútó òbí òní tí ọmọ rẹ ilé ọkọ náà ni ọ ẹ sì fi yé ọmọ yín wípé ìwọ náà lọ sọ pé ẹni tó wù ọ ni tó sọ pé ọkẹkẹ òun náà láti fi ọ fún àmọ́ àlérò ike bàbá bá bẹjẹ ibì kan bọ ibì kan bẹ tó ti padà wá dé síbí kò dé kó yé ọ nígbà tó mo bá tí wọn wá yín wá ọmọ wa ń lé ọkọ sọtẹ kínní ẹni ń fara mọ́ yín ni wọn sọ pẹkẹjì ẹni faramọ ẹni ọ̀sẹ̀ tí ń pé méje ìdájú pẹ ti kú wọn ti gbé yín sí ẹ̀yin ti léèrè kí wọn wá sí nígbà tí ti ń sejọ kejì ẹ̀yin ti léèrè kí pẹ ti fẹ́ sọ pẹ̀lú ọkọ rẹ̀ pẹ ti kọkọ àríyàwó ẹ lánàá báwo ni onípa faramọ ẹni fún jọ méjì ni jọ méjì bá ti pé gérégé kéde jọ méjì yóò bá jọ méjì bá ti pé ẹni èjì ẹyà pẹ̀lú ẹ ọmọ wa lọ sí ọkọ rẹ̀ wọn níjọ méjì bí ogún jọ ọyàn ni pé sábà ń gbọ́ ẹ̀dá nígbà yẹn ẹ dalẹ ọkọ ọmọ rú ẹ dalẹ ọkọ ọmọ rú lórí délé yìí ọ̀dọ̀ wa àwọn òbí o àwọn òbí náà fọmọ lọ́kọ àwọn òbí náà lọfẹrẹ àwọn fọmọ àwọn ọ̀dọ̀ wọn náà nítorí pé ńgbà míì àwọn náà sábà bí ní síbi àwọn tẹmí rẹ̀ fi gùn níjọ́ tí ọmọ wọn bá ti lè fẹ́yàwó ìgbàgbọ́ wọn ni pé ẹrú lè kan lé wa báyìí ẹrú wo ló lé kan gbogbo ìyàwó ọmọ ẹrú ni wọ́n máa fi wọ́n ti tẹ́ wọ́n máa fi wọ́n ti tẹ́ táyà mọ́tò wọ́n máa kó gbogbo wàhálà tí èsì tí wọ́n máa kó lù wọ́n láyà pé gbogbo ìyàwó tó bá ti wọlé ti wá wọ́n wá ti tẹ́ ni wọ́n wá jìyà ni àwọn òbí lẹ́yìn ní ṣe tán gbogbo àwọn àgbààgbà yóò dúdú ìtàn bàbá ńlá yín kálò káwọn ìyá ńlá yín káwọn ìyá ńlá yín òye kí àwọn bàbá ńlá yín ṣépè lẹ́yìn tí tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ níbo ni tó ponu mọ́ fi sọ wípé ọ̀yẹ kára ẹ̀rọ ọlọ́ta obìnrin ọ̀yẹ kára òkúta lọ́tọ́ obìnrin ọ̀yẹ kára ẹ̀rọ ọ̀kọ́tọ́ obìnrin ìyẹn kóbìnrin wáyé wá àwọn wáyé wá wọn alálùbáríkà wọn rà ń bọ wọn ti sà ojú oyin kò ní àti oṣooṣù akramakumullah ọdọ akọkẹrù ọlọ kárán títí ọmọ ọlọmọ lélẹyìí ọmọ àtìyín náà lọlọ lè dòmí irú sẹ́yìn ṣe sọmọ ọlọmọ olúwa pèsè àwọn ṣe tó jíjà tó bá jẹ dáadáa ni dàkejì ọlọ gbogbo àwọn gbogbo àbúrò ọkọ àwọn ti wọn kàn máa pa aṣọ jáde aṣọ tó ti gbé hàn ètò ti ti di oṣù kan lábẹ́ ẹjẹ́bó ọlọ́kọ̀ jáde àwọn jíǹsì òfò fẹ́ẹ́ pé ẹni tó lágbára tó tó bá fọ̀ apárí ọ̀dà wọn lọ kó jáde ń gbàgbọ́ àgbọ̀ gbé pọ́npọ́n gbé pọ́npọ́n ó ní àwọn oníwọ́n sì máa ṣe máa kọ́ tó bá bí ọjà dájú ni wọ́n sì máa ṣe. a ẹ máa jẹ ayé fàmílẹ́tì fi ń tutọ́ ẹ ṣé tí ọmọ bá sọ pé o iye ọkọ bẹ́ẹ̀ sóun lẹ́yìn náà wá sí lódodo tí ọ̀yẹ́ kẹ́yìn òbí náà ṣe nǹkan kan kẹ́ ẹ ṣe nǹkan kan láti mú kí ìjókòó rẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn kẹ́ bí wọ́n lè rí sílẹ̀ kàyàwó fún fúnbà tó máa ń fẹ́yàwó sẹ́rù lẹ́rù kó lé lẹ́yìn torí pé tí ọba yé yẹn lè dàgbà bá mi kọ́kọ́ tí ọba yé yẹn wọ́n sàlàyé fún wa ìlú ẹlẹ́dàá wa ó sọ alóbi rere fáwọn ọmọ wa ó sọ àwọn ọmọ ومن سوى كل كل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك